الحمد لله الذي وفيت رحمته كل شيء وجعل باب التوبة مفتوحا للمؤمنين وبسط يده بالليل ليتوب نصيب النهار وبسط يده بالنهار ليتوب نصيب الليل والصلاة والسلام على المبعوث رحمة للعالمين حقنا على التوبة وأمرنا بها فقال عليه الصلاة والسلام يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم مئة مرة وعلى آله وأصحابه ومن اتبع هداهم إلى يوم الدين إخوة الإيمان يقول جل وعلا شأنه ويأمر في محكم تنزيله وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون فقال سبحانه يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين وفي الحديث عن الأوغار بن يسار المزني رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم مئة مرة وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لله لله أشد فرحا بتوبة عبده حين يتوب إليه من أحدكم كان على راحلته بأرض صلاة فانفلتت منه وعليها طعامه وشرابه فحرص منها فأتى شجرة قد فجأ في ظلها وقال وقد أجس من راحلتي وبينما هو كذلك إذ هو بها قائمة قائمة عنده فأمر بخطامها أو خطامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك ثم قال لجدة في الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح متفق عليه وعن أنس بن عن أنس بن عباس رضي الله تعالى عنه أجمعين أن رسول الله صلى الله عليه وسلم قال لو أن لابن آدم واليا من ذهب أحب أن يكون له واليا يعني ولن يملأ فاه إلا التراب ويطوب الله على من كان إخواني في الله فالتوبة معناها الرجوع من معصية الله إلى طاعته لأنه سبحانه هو المعبود حقا وحقيقة العبودية هي التبلل والخضوع للمعبود محبة وتعظيما فإذا حصل من العبد شروط عن طاعة الله أو طاعة ربه فتوبته أن يرجع إليه ويقف ببابه موقف الفقير الذليل الخائف المنكفل بين يديه ما حكمها فهي واجبة على الفور لا يجوز تأخيرها ولا التسويق بها لأن الله أمر بها ورسوله صلى الله تعالى عليه وسلم وأوامر الله ورسوله كلها على القول والمبادرة لأن العبد لو لا يدري ماذا يحصل له بالتأخير فلعله أن يفجأه الموت فلا يستطيع التوبة ولأن الإصرار على المعصية يوجب قسوة القلب وبعده عن الله عز وجل وضعف إيماني فإن الإيمان يزيد بالطاعات وينقص بالعصيان ولأن الإصرار على المعصية يوجب إلفها والتشبث بها فإن النص إلى عقادة على شيء صعب عليه صعب عليها فراقه وحينئذ يعصر عليه التخلص من معصية منه ويفتح عليه الشيطان باب معاصي الأخرى أكبر وأعظم مما كان عليه ولذلك قال أهل العلم إن المعاصي بريء الكفر يتنقل الإنسان فيها من مرحلة مرحلة حتى يزيك عن دينه كله نسأل الله تعالى العافية والسلامة أيها المسلمون والتوبة التي أمر الله تعالى بها هي التوبة النصوص التي تشتمل على شعارات التوبة شرائط التوبة وهي خمسة الشرط الأول أن تكون خالقا لله عز وجل الشرط الثاني أن يكون نادما أي صاحب الذنب والمعصية أن يكون نادما حزنا على ما خلق من ذنبه يتمنى أنه لم يحصل منه الشرط الثالث أن يخلى عن المعصية فورا والشرط الرابع أن يعزم على ألا يعود في المستقبل إلى المعصية الشرط الخامس ألا تكون بعد انتهاء وقت قبول التوبة فإن كانت بعد انتهاء وقت القبول لم تقبل ووقت القبول اثنان الأول أن تقع قبل طلوع الشمس من مغربها والثاني أن تقع قبل الزرقرة فإذا وقعت بعد الغرغر ووقف حضور الأجل لم تقبل قال الله تعالى وليس التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال قال إني طلب الآن وعن عبد الله بن عمر بن الخطاب رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال إن الله يقبل توبة العبد ما لم يغفر ومتى صحت الثورة باجتماع شروطها باجتماع شروطها قبلت وبذلك يمحو الله بها ذلك الدم الذي تاب منه وإن أظن كما قال جل سبحانه قل يا عبادي الذين أفرحوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم فبادروا أحبة في الله وإخوة المسلمون والمسلمات رحمكم الله وبادروا بالتوبة النصر إلى ربكم من قبل أن يأتيكم الموت فلا تستطيعون القلق أقول ما تسمعون وأتقوا الله تعالى لي ولكم إنه غفور رحيم ọlọ́ọ̀bá wa bá sí ìkẹ́ ẹ̀rọ kiri ká gbogbo tí ó dá ó fi ìkẹ́ ó fi ṣe ohun tó rọ̀ kiri ká gbogbo tó dá ó sílẹ̀kùn ká tó bá kalẹ̀ fún gbogbo múmi ní òdodo ó tẹ́ ọwọ́ rẹ̀ lọ́sàn-án ó tẹ́ ọwọ́ rẹ̀ lóru torí ẹlẹ́sẹ̀ ọ̀sán ó bá àwọn tó bá nígbà tó bá lóru bẹ́ẹ̀ náà lọ́nà ọba wa náà tẹ́ ọwọ́ rẹ̀ lóòrù àìlọ́sàn nítorí ẹkẹ́ni tó tẹ̀lé òru kọ́ lè tó bá kọ́nà ụba lè ike tó bá rẹ̀ ìkẹ́ àti gẹ̀rẹ̀ Muhammad sallallahu ta'ala kódà ó sọ wípé ẹ̀yin ènìyàn ẹ máa tó bá ẹ máa bẹ lọ́n kó má bínú bẹ́ẹ̀ bá tẹ̀ ẹ sì máa wá lálàpọ̀ léjì èmi gangan tọ́lọ̀ rántí yín a máa tó bí ìgbà ọgọ́rùn kan lójúmọ́ tí mi máa bẹ́ẹ̀ ọlọ́ba àtàlẹ́kùn ìfẹ́ náà sánàbà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àtàwọn ará ilé ànábìwà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àtàwọn àtààbò rẹ̀ àti gbogbo ẹni tí bá ń rin ojú ọ̀nà wọn títí di ọjọ́ ìgbéra òkè àmì eléyìí ni ìta àgbéyẹ̀wò nínú kótóbà ìgbọ́mọ̀ wa tòní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jókòó gbà sórí ẹsẹ̀ ẹlòmíì ti wà lórí ìtẹ́lọ́run ogún ọdún ọgbọ̀n ọdún lórí ẹsẹ̀ kan tàbí méjì kódà ìtanijí tá a fẹ́ ṣe àbí táwọn èèyàn ti ń ṣe tó jọmọ́rò ẹ̀ tipẹ́tipẹ́ àbẹ̀tọ́ náà bá tún kára pé yóò sàǹfààní fún lókù ó lè lọ sàǹfààní tẹ́lò mi kó tẹ̀jẹ́ pé àwọn kan bẹ́ẹ̀ nítorí pé ẹ̀sẹ̀ tí èèyàn ti takú sí ìlọ́gbọ̀n ọdún ogójì ọdún àádọ́ta ọdún ọgọ́ta ọdún ó sọ̀rọ̀ ìtú ìsìláàmù tó wà fún nìyẹn ẹbà ti mọ̀ náà nílùú sallallahu alaihi wasallam ìpé àdínú nasiha ẹjá kánà tara wa jílẹ̀ sí wa fún kò sì sí ìkẹta tó rọrùn níbàámu sọ́rọ̀ àmẹ́wà ní Muhammad sallallahu alaihi wasallam kò sí ìkẹta tó rọrùn tá a bá rẹ́ nìkan tó mọ̀ nínú ọkùnrin rẹ̀ wípé òun ti fẹ́ láti bí ọdún kejì àbọ́dún kẹwàá àbọ́dún sẹ́yìn tí ó sì rọrùn fún láti túbá òun ó bà ní ọ̀sán rẹ̀ bí ó tẹ̀lé ní àdẹ́sífà rẹ̀ yóò gbà pé kò sí tó rọrùn àti tọ́lọ̀ bá ti rọrùn orí máa fún máa dáná bẹ́ẹ̀ tí ó mọ̀ pé aláìdá àlùmọ́ tí ó mọ̀ pé òun fi ìjọkan sí ọlọ́run nínú ó sì mọ̀ pé ọ̀nà àbáyọ́fẹ́ for the past twenty thirty forty years kò sọ fọ́lọ̀ bẹ́ẹ̀. ọ̀tọ̀ ní sẹ́ni tí ń sọ fọ́lọ̀ tí ọlọ́run má bínú ọlọ́run foríjì mi ọlọ́run ṣàánú mi tó tún padà sí bí ẹ̀ṣẹ̀ ọ̀tọ̀ ní tiẹ̀. bákan méjì nínú kó jẹ́ pé nígbà tí ń sọ fọ́lọ̀ bẹ́ẹ̀ nínú kó jẹ́ pé ọlọ́run ti rí nínú kó jẹ́ pé kò lómi tàbí tó ti dọ́kàn rẹ̀ ó jẹ́ pé nígbà tó àwọn àbèsù tún wọ̀ yá ìjàpadà èso pé nílẹ̀ ìyẹn náà lè ṣẹlẹ̀ gbogbo ẹ̀ làwọn olùwọ́n dá sí èyí tó burú jù lẹ tí ò fẹ́ ní ẹ̀rọ rárá fún òun bẹ̀ lọ́n bàbá mi tó léèrè pé sẹ́sẹ̀ ní nǹkan yá méjì sẹ́sẹ̀ yóò lẹ́sẹ̀ ní ẹ̀fọn àwọn èso burú jù bẹ́ẹ̀ lọ́n àwọn tí wọ́n ti jákàmù náà ń pa pé ẹ̀rá ń sọ̀rọ̀ pé kéèyàn ò túbá ẹ̀mọ́ lójú ọ̀kà wọn káwọn ti bàjẹ́ ń kà wọn ẹ̀nà ti wà fún ẹ̀fẹ́ lómi bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn ò sì bàjẹ́ èyí tó bàjẹ́ tí ò dákun ṣe mọ́ inú ẹ̀rọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àdájú náà láti mọ̀ táàbọ̀ ọlọ́lọ́run lára àlẹ́ òtàlẹ̀ kò sí kankan tó rọrùn bá ti ní rọrùn

títọ̀ tó sọ̀ kan ọkọ̀ sínú mọ́sálásí ni fáwọn kan náà ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lè kí ó tó wá máa ń pe àkíyèsí àgbàlagbà kan pé ẹ̀sọ̀ fún ẹ̀rí kan tí bàbá òun tẹ̀ ni wọ́n ní kí ló tẹ̀ ọwọ́ àtọ̀ tó wọ́n sì bí ẹ̀rẹ̀ oníbẹ̀ ní òtọ́ ẹ̀sọ́ àgbà láti nà ọ̀yẹ́ ọmọ ìta adéròkú kéré ju àbúfúyẹ́ jù ó bẹ́ẹ̀nu tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ̀ láwùjọ wa ó lẹ̀ sí fi wà fún ta níbi inú àwọn ayé àtọ́lọ́ fi pa wá láṣẹ wàtúùmù ìlọ́lọ́ ìjẹ̀míyà ayú alìmùmínú kẹ́lìmọ̀ pé ẹrú ẹlẹ́sẹ̀ gbìyànjẹ́ ni wá o ayú alìmùmínú ẹ̀yìn múmi ní tààlọ́wọ́ wá pè olùgbọ́mọ̀ gbọ́lùgbùn ọwọ́ àtàwọn láti ẹrú wàtúùmù ìlọ́lọ́ ẹtúbà o ẹfẹ̀tẹ́lẹ̀ o ta ni mú mi náà sí ìtẹ́lẹ́tẹ̀ nínú àwọn èèyàn àbí inú ran àwọn èèyàn tí wọ́n tẹ tí wọ́n tẹ kò pa sórí ẹ̀ṣẹ̀ wọ́n máa ń fi rú ayà ilẹ̀ rí wọ́n ní gbogbo wa lẹ́rú ẹlẹ́ṣẹ̀ ta ló mọ́ tó dùdú wá kọ́ tí wọ́n rí ìyẹn ni pé ẹ̀yin tẹ́ni ti wá àti fún ẹwọ́n wulẹ̀ ìjà wa láàmú mọ́ kò sẹ́ni tó mọ́ ẹmọ́ mẹ́nu débi pé ká lè dá àmọ́ ẹmọ́ bá wa wí mọ́ kò sẹ́ni tó mọ́ sọ̀rọ̀ pé kò mọ̀ ọ̀rọ̀ bí wọ́n ní ó ti ó ti yàtọ̀ fún tọ́lọ́ wọn pàdé o ọlọ́run ẹlẹ́dàá wa náà ó sì mọ̀ yí pé ẹrú ẹlẹ́sẹ̀ ní wá kó tó pa wá láṣẹ yí pé ẹ kúrò bí àyùmọ́ lọ bí mímọ́ wàtúbù nílọ́lọ́ jẹ̀míà ayú àlè mú mi nù ìpè wo ló tún ga jù yẹn lọ nínú àgbà nkẹ́rin nígbà tó náà bá pè yàn pẹ̀lú yímọ̀n bẹ́ẹ̀ lọ́n tún pè wá pẹ̀lú yímọ̀n ní àyà kan sáàtù ní sáà àyà wọn tàbí sí yá yọ lè rí náà ámánú ìtọ́lọ̀ tún wá ti pàṣẹ lẹ́yìn ìgbà tó pè sáà pé ní ìdáhùn yá inú èdè lábáwá ìpè nìyẹn ọ̀máǹdì wá tẹ̀lé ìpè pẹ̀lú pé ara mìnú ẹni gbàgbọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí kàwé jáde gbàgbọ́ sí tóun náà bá subhanahu wa ta'ala rẹ̀ fáwọn ìbísẹ̀ rẹ̀ fáwọn láìka rẹ̀ tí àwọn tíra tó sọ kalẹ̀ orígun ìmánì márààrún ọlọ́run ti dákọ̀ inú àyà yìí ìkẹfà rẹ̀ mi ó ti kó máa sínú yìí lẹ́yìn ìgbà tó sọ pé yá torí náà mọ́mí ló máa wọlé ti èyí sọ̀rọ̀ tó bọ̀ òun wí ta ló ń tàn imam ni àbí sheikh àbí àlùfà àbí prof ìṣẹ̀ríyà nígbà tó jẹ́ pé kúrú bà ní ádámà kọ̀ọ̀hún gbogbo ọmọ ádámà ní láti fi ọ̀kẹ́rù ìkàtọ̀ yìí nà tàwàhún àwọn tó wá dáa jù nínú wọn tó jẹ́ ní eré àní àtàwàhún náà àbí wọ́n máa ń tẹ̀ tí máa ń tẹ lọ́hùn pé sáfòrí jù wá àdìsí kúlù yẹn níbẹ̀ yẹn ó ti kò máa dáná sínú gbogbo àní kúlù gbogbo kìí tó gbà ya àkókò nǹkan ìran nǹkan yẹn sínú pọ̀ sí nínú ọ̀rọ̀ yìí ó máa dáná sínú. kúlù bani adam gbogbo ọmọ adam tàbáwọn àbíyá wà náà ìyàtọ̀ tó kẹwọ̀ fáwọn àbíyá àwọn ànábí ọláwọn alìmùsẹ̀lì torí pé àwọn spẹ́ṣíà nínú ọmọ adama nínú ọmọ adama àrẹ̀sángbà spẹ́ṣíà ní dáwàá àti tí máa ń ṣe wá bí ká dunú bí ká banújẹ́ bí kéde ó pa wá bí ká jẹ bí ká mu bí ká sùn bí ká láya bí ká bímọ. mìjíà ti tàbí níbi àwòrán bákan náà ni wá àbúrò mu ádámù wà ló mu Hawa bàbá gbogbo wa ni ádámù ìyá gbogbo wa ni Hawa ṣùgbọ́n níbi ẹ̀sẹ̀ àwọn alábí ọlọ́run ìṣẹ́lẹ̀ tó tóbi o ẹjẹ́ káàdì yẹn mú o ìyẹn náà ti nọlifáì gbogbo àwọn ìtàn ọmọ Ísírẹ́lì táwọn onígbà sílù mọ́ ká lónìí àtàwọn tí èsẹ̀ mùsùlùmí táwọn alàgbà máa wí tẹ́ máa dìran sì lẹ́mọ́ apáta àwọn ànábí ọlọ́run bí ànábí Dáúdù àtẹ́lùmí nínú wọn àríyìn sọ́lábọ̀ ọ̀sọ́lá sì lọ́sìn ẹ̀ẹ̀dẹ̀ ńlá ni ẹ̀sẹ̀ kàbìbì ni ọ̀kan náà wọ̀nyẹ́ ẹ̀sẹ̀ ni nínú àwọn ẹ̀yà ẹ̀sìn àfi ń wí olùgbà tí ìbá tó bá bẹ̀ tọ́nà èyí kan lè tó bá ní kèé ìbádà kan lè tó bá yóò kọ́ lọ́n yóò wà ní tó bá kó bẹ̀. ó rọrùn ẹ má bá wọn jiyàn ẹ má bá wọn jiyàn torí pé ọ̀rọ̀ ọpọlọ ni wọ́n mú wá ẹ má bá wọn jiyàn pẹ̀lú àyà ẹfún ọlọ́rọ̀ ọpọlọ nígbà ayé Ọbásanjọ́ ó yan mínísítà ó yọ mínísítà nígbà ayé Jonathan ó yan mínísítà ó nígbà ayé bàbá Muhammadu Buhari nígbà tí ó ti ṣèjọba lọ́wọ́ ó ó tún yọ mínísítà ìkankan lórí yọ̀yàn tí wọn ò rí tẹ́lẹ̀ wò pé eléyìí ó bá jẹ́ ó lè jẹ́ torí nǹkan míì ẹ wá bí wọ́n lè rí pé tẹ́lọ̀ yà fi kéwù sọ́lọ̀ tó ní àwọn àbíyá àwọn ànábì ayé mọ̀ pé tí wọ́n ti ṣe nìyẹn torí náà mo yọ ọkọ̀ lánàbì tẹ́lù tí ń ṣẹlẹ̀ táwọn tí ń darí ayé yẹn tí ó lè ṣẹlẹ̀ sọ́lọ̀ rẹ lẹ́dàá bí n bá mọ̀ tó wọ́n ti sì náà nìyí níbi ọ́sà nábì ẹ bá ti bí wọ́n lè rí bẹ́ẹ̀ mọ́ àbí tó bá sọ àyàkókò nàbínú kèfèrí lókù ọlọ́run ti mẹ̀dá tó dá aláàyá aláàmọ̀nà kọ́lọ̀kọ́ tọ́lọ̀wọ̀n mẹ̀dá tó dá ní kó tó dágẹ́ nínú àpàdé ìtàwọn Ísírẹ́lì wọ́n ti ti mú àwọn kan yẹn àwọn ànájẹ́ lọ sáfẹ́ fún àwọn ẹgbẹ́ wọn ẹ̀ṣẹ̀ tó rọrùn jù àdíjì iná tó rọrùn jù òun ni kẹ́ni ńlá lóbìnrin kó pe ọmọ abẹ́ pé máa bọ̀ èyí tó bẹ̀ rọrùn jù láyé nìyẹn ó ní ànábì Yusuf alẹ́ ìsàlẹ̀ àkọ́ní ọba fi ṣe dìná ṣùgbọ́n ní ọlọ́ọ̀bà mi dáàbòbò mi èyí tó rọrùn jù nìyẹn tẹ́ni ńlá oníkò lóbìnrin kódà ó lè bá aṣèṣì mẹ́tàn kó tó kọ́lé mú kó tó rọkọ̀ fún tọ́rọ̀ ló ní interest ẹni ńlá oníkò yẹn ló ní interest ọlọ́wọ́ ń pa bí àwọn ànábì ọlọ́run èyí tẹ̀sẹ̀ kàlùkì kàlùkì ànábì yusuf alẹ́ sàlám oníkáì ló bá tẹ̀sẹ̀ lọ́rùn ìrìnkó kò kó àtẹ́rí ló bá bù látọ̀ látẹ̀yìn lẹ́lẹ́rìí sọ pé ẹjẹ́ àwọn olùsásọ nínú ayé alukuran ẹjẹ́ àwọn ti yá tó wà sí pé yá iwájú ni dídájọ́ ti lọ nì tó àti báyìí ló ti yá dídájọ́ ti lọ nì. torí pé nígbà tí wọ́n lè ní lóbò tó tọ́nu tó dáàbò bò tán ó tún fi ràn náà lálẹ́ yìí fúnfún náà bákan ẹ wá orí ẹ̀ ti láyé lónìí onu ti pọ̀ wọ́n bẹ̀ẹ̀ di ogun ẹ̀gbẹ́ fíìmù tán kí kò awọn àwọn mímọ́ níbi ààyè ọ̀tọ̀ làwọn ànábì ọlọ́run ó kàn yà síbẹ̀ rí tó ń táwọn èèyàn ń ka iná àlùkùrá ló bẹ̀lẹ̀ gan sánàbí ìtàn rẹ̀ gan kẹrin gèdègbè ní ìkan pẹ̀lú wọ́n wá lọ sú wọ́n lọ sú síyàwó wọ́n lọ kámọ́yà lọ jùlọ ìta afẹ́ káfàyọnú ọ̀rọ̀ tòní pẹ̀lú àwọn àyàtàǹkà yìí ó ní pàtàkì títúbà ò pàtàkì títúbà ọlọ́run ní yá ìwọ́n tó tó ha ẹ̀yin èèyàn ẹ̀yin mú mi ní òdodo ẹ̀túbà mímọ́ ẹ̀sìn títí ó bá tó mọ́ ẹ̀kú òde àìdá tẹ̀gbọ́n síbi dáadáa mo ti yànnà náà torí lẹ́kṣọ̀ ọjọ́ sátọ̀rì tó lọ sáànà kéré tó sùn ní tọ́pìkì yìí ẹ̀kú òní bí àìdá tọ́lọ́run ò ni o ẹ̀gbọ́n síbi dáadáa tọ́lọ́run fẹ́ jíjẹ́ títú bá nìyàn tòró bẹ nínú nǹkan tí ọlọ́run fẹ́ tọmọ èèyàn gba ti nǹkan náà tó ìdá ó bẹ nínú nǹkan tọ́lọ́run fẹ́ ọmọ adámọ̀ gbàjú nǹkan náà ó sì fẹ́ nínú nǹkan tọ́lọ̀ ń fẹ́ tí bí ọmọ adámọ̀ nú ẹkú ọ̀dá ìdá tọ́lọ̀ ń fẹ́ lọ sí ìdáadáa tọ́lọ̀ ń fẹ́ ní títú bá mo máa ń sàpèjúwe tẹbára wọn mú sí bí ọtí tó wọ́n gbogbogbò bẹ́ẹ̀ bá ti fi wọ́n lálejò pẹ̀lú ọtí tó wọ́n bẹ́ẹ̀ wọ́n ti kórìí fún yìí sí àwọn mẹ́wàá bàbá yẹn náwó ààrùnáwó náwó ó gbìyànjú àwọn olóòmọ sàdá kọ́lọ̀ jẹ́rọ láwùjọ ọmọ ọkọ irú ọtí kílé ìwòmú lọ́jọ́ yẹn wọ́n yìí ẹ̀ tó dáadáa tó yẹn ọlọ́run oníjẹ tuntun bá ẹwọ̀n kẹta ń ṣe nílẹ̀ oríṣiríṣi lóbi tó ní bá ti wọ́tọ́ ọlọ́run pé wọ́n sáfí ìjẹ níbi jẹ́ àwọn èèyàn kan nínú mo ń gbọ́ nínú òròyìn láàárọ̀ yìí nínú ọkọ̀ àwọn ìgbìmọ̀ mùsùlùmí ní Kwara State wọ́n láwọn gbóríyìn fún ìjọba Kwara State fún gómìnà Kwara State àwọn tánjọ ń ṣèjọba pé lẹ́yìn ìtukùnlukùn àti ọ̀pọ̀lọpọ̀ ìkọ̀rọ̀ lómítóró ọ̀rọ̀ wọ́n ní kò sáburú bí kí a máa lo ìjà nílé ẹ̀kọ́ ìjọba wọ́n kà lákọ̀ọ́lé wọ́n tó kà nínú inú ròyìn tẹnìkan tẹnìkan lè rí báyìí mo fi pé eléyìí bí ọjọ́ ìwé ìlú ń bí ẹ̀rí inú ó ń bí nínú bẹ́ẹ̀ làwọn ẹ̀kan tún ọmọ àkànú nínú ìròyìn gan pé àwọn kan sì tún jápá mọ́nú tó ti bẹ́ẹ̀ náà fún ilé ẹ̀kọ́ tàwọn tíjọba gbà lọ́wọ́ àwọn àwọn onígbàwó sẹ́ni pé dáadáa tọ́nà ọ̀fẹ́ ó sì bí àwùjọ tó nú ẹ̀sì gbogbo nǹkan láyé ẹnìkan ń ṣe wá àti kan tẹ́mínà wà ń bẹ́ẹ̀ ó ní ìwọ náà wù fún tó gbé lọ́wọ́ bó ti pọn gẹ̀gẹ̀ bó ti rà kọ́ nìyẹn owó tó tún ná sí ti pọ̀ owó kírìnì ojú owó kọ́fà torí kákòkò ó lè má ba ìwọ tó ti gbé lọ́wọ́ ló wà ń òwò yìí ìwọ gẹ́gẹ́ tó ń pọ́n nǹkan tó ń pọ́n màtírí àléwé ìwọ gan ló wà ń òwò yìí ẹwà oúnjẹ tá ń jẹ lóríṣiríṣi ẹwà àwọn èso pẹ́pẹ́ ìjáàbù wọn bá ní látọ̀dọ̀ lọ́n báwọn ọmọ adẹ́mọ̀ bá ti wá gbé wọn lórí àtẹ tán sí ìjáàbù kò lára wọn bí ìbẹ́pẹ àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ wọ́n wá kọ́ wọn sínú ìjáàbù mi dáhùn pè ní ọ̀rá torí kí ni ó lè níyì a fi ń jẹ ìṣèpótepó àwọn tí ń táwọn tí wọ́n kẹ́ ìdà tó Israel ilé ìjẹ́ra ilé náà ni tí wọ́n sáyé kan ní sáyé kan tí ìdájọ́ náà fi yàtọ̀ sí tó wà bẹ́ẹ̀ ló ń ti ìgbà àwọn kan o àtòjúwe títú bá ń ni mo fi ń yà káàkiri báyìí káàkiri àìdáálẹ̀ tó jẹ́ pé ọlọ́run ló pè láìdá táwa bọ́ síbi dáadáa tó jẹ́ pé ló pè ní dáadáa èdè táwa bákan náà ìnà lọ́wọ́ ìhíkù sí mọ́ túbà wọ̀yọ̀ lè mú tàtà àwọn tó máa máa bí eré níbo la kíra rò kíra àtùbọ̀ sẹ́yìn tí ọlọ́run nífẹ̀ẹ́ ó jẹ kíkí bá ń bèèrè ìyẹn lọ́gbé rà sí àná ẹ̀tọ́ náà bá nífẹ̀ẹ́ tó jẹ́ pé nǹkan tí ó ṣe nìyẹn tó bá sì ṣe automatically ó ti jẹ́ ẹjọ́ náà bá ń fẹ́ táà ń tẹ̀sí ìlú jìdó lé ẹ̀mọ́ bákan náà nínú àdéhùn àgbárí ọmọ yẹ̀sà àlùmùzánì rọ́bì aláwọ̀ tààrà nì ó dáná bí ọ̀sán lọ́wọ́ ọ̀gá ọ̀sán àwọn wípé ẹyí èèyàn túbì lọ́lọ́ lọ́sọ́dọ̀ náà wọ̀n tẹ̀sírù ẹ ti máa wá torí nǹkan méjì ìmú yàtọ̀ síra wọn ọkà wọn papọ̀ nínú ọ̀rọ̀ ni pátúbá káàkiri ọlọ́run látòrí yìí ó ní èmi òjíṣẹ́ ọlọ́run àti òfin ìyẹ́ òní ní àtàmọ́rọ̀ ọgọ́rùn-ún gbà èmi àmọ́ sọ èmi àmọ́ sọ gbólóhùn táwọ́bà màmá túbá ní ọgọ́rùn-ún gbà nínú àdéhìsì míì akótó sọ wípé ìnì làásàtìrù lọ́ọ̀ mọ́mọ́ èmi àmọ́ wọ́lọ̀ lọ́lá kò ní jì nínú àdéhìsì náà ni o wà àtúrù ilé ìtàṣínà tó bá akẹ́rọ̀ ní sàbọ̀rin ìnàbọ̀rọ̀ ní ìtólé nígbà àjọrin ó lé 70 lójúmọ́ gbogbo ojúmọ́ ayé tòrìtìrìyàn lórí kí tó tẹ̀síwájú èmì àtẹ́yìn awàbẹ̀rẹ̀ alẹ́ rẹ̀ kátẹ̀ ìwọ̀n oṣù kan oṣù méjì ọdún kan lọ ìgbà mélòó ìgbà mélòó lè gbàgbé lọ fẹ́ sàtìwọ̀n àbíkólò ti túbá lójúmọ́ ẹni tọ́lọ́run ò ní bi léèrè ẹ̀jẹ̀ rẹ̀ mọ́ ní sọ pé àtàkùrù lọ nípa ọgọ́rùn-ún kan lójúmọ́ tí ò ní sí àìsàkàjẹ́ tọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ sínú àìsàn àkẹrẹ ó ní wọ́n ń fi náfìlà púpọ̀ lóhùn ẹsẹ̀ wá ń wú lórí ìnáwó ìyá wa wọ́n sọ pé òbí ọlọ́run ṣe bá tún sẹ̀yìn sí kìrì níbi ọlẹ́rìí yàtọ̀ sí ìtò òṣèrí àbí àìdá tó ṣeré oníbẹ̀rẹ̀ lọ́mọ sọ bẹ́ẹ̀ tí ìwà ní dúpẹ́ fọ́lọ̀ ni. ìyàwó ẹ̀jẹ̀ tó jẹ́ ọlọ́sọ láwọn pé ìgbà tí pípẹ́ irú mẹ́tìlá ti ń pẹ́ tó gbé ẹsẹ̀ ń kú wọ́n ní mo fi dúpẹ́ fọ́lọ̀ ni. níbo àwọn ìgbà tí ń fẹ́ dàgbà ẹni táà ní fi mọ́ ní táà ní fi léèrè mọ́ nìyí. ليذكر لك الله ما تقدم من ذلك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما آية تكليا tọ́rọ̀ ìtàní bá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ kódà àwọn tí ìsàn nàbí bájú ìsà àbẹ́ ọjọ́ ọlọ́wọ́ tààrà ní òjúgbé ọlọ́run tún jí sí ọlọ́run fún wọn nínú àyè ìdìkúrú sí ìfẹ́ ìṣẹ́ ẹja fún bá sí ọlọ́run ní ìfàálù màá sí tún ẹsẹ̀ tó bá fẹ́ wòyí fàyín ní kọ́dùlọ̀ mọ́rùkù lọ́kùn ọlọ́run ó ní sọ fún pé òun ti forí yìí wọ́n sí kò láyé ẹ̀yìn tẹ́ participate ní ogun Badr kò sógun tó rọrùn tó wọ́n ti Badr ga òun náà àkọ́kọ́ orú ẹ̀ ibẹ̀ náà làwọn èèyàn ọgọ́rùn-ún àrin ẹgbẹ̀rún kan ti ń lọ kojú ẹgbẹ̀rún mẹ́ta fẹ́jọ́ kẹfẹ̀rí tí wọ́n dé láti lọ́kà nínú ẹgbẹ̀rún kan yẹn náà ni àmìlá àwọn òbáyìí ọmọ pàlú olórí àmúná ti kìí mọ̀ dínà níbẹ̀ ló ti kọ́gọ́rùn mẹ́ta ó lè ìgbàkan padà lójú ọ̀nà ọgọ́rùn èèyàn àti ẹgbẹ̀rún èèyàn tí wọ́n bíń tẹ̀rẹ ẹgbẹ̀rún mẹ́ta ó sì kó padà lójú ọ̀nà olóògùn ọbọ́lójú lásìkò iná tàbí kójú mọ́ lérò olóòjú tí ń bá fara balẹ̀ gbàgbọ́rí sí kàdàdà tọ́lá ọ̀sọ̀ pé tẹ́lí mo ti láì fún mi tẹ́lí mo pín in lọ́wọ́ tẹ́lí mo torí ẹ̀ sọ pé káwọn airport kan máa ń jà lókè tó jẹ́ pé màláìkà sí ni wọ́n sẹ́yìn náà ti di pé ètò yìí tọwọ́ yóò bà ó jẹ́ sí orí ẹ̀ bọ́lẹ̀ tọwọ́ yóò sì bà rárá nínú àdíkà ànẹ́lì ní ìtọ̀lọ́lọ́ ìkàrọ̀ sọ́là ọlọ́lọ́ ma ń dunú sí ẹni tó bá tún bá ọjà bẹ́ẹ̀lì kan tó ti gbádà dùn tó gùn ràkúnmí tó gbé ràkúnmí wọ́n ń gùn nígbà yẹn ó ṣe déédéé tàbíkò yìí náà tí bá ti ẹrù ẹlòmí ìjà àgbègbè inú yálò fún nìyẹn tí bá ti ẹrù ẹlòmí ìjà ó lè mọ́ ju báàgì kó ń kó báyìí lọ ọlọ́mọ tó fi bẹ́ẹ̀ ràbàràbà ó sì gbà oṣù kan ó lè mọ́pọ̀ náà òjítọ́ ọlọ́run wá ní ọlọ́run dunú púpọ̀ sí ẹni tó túbá tó tẹ̀ tó mọ̀ kó ń ta ìdá ọ̀sẹ̀ náà ọwá túbá kọjá abẹ́ni tó ń jẹ àtòmí ẹ̀rín pẹ̀lú ìràkúnmí tó ní jẹ ìtọ̀sími lábẹ́ ìkí ìràkúnmí bá lọ bá lókè lọ́wọ́ àtomi ọwọ́ ajẹ́ nínú pápá olùwà gbà wípé ibi tó ń sinmi sí náà ni ọlọ́jọ́ òdì láwọn pé kò sí hóòpù kankan náà láì mọ bó ti jẹ́ àbúrúbákúndé padà ó wá ń gbá òkun ìjánu ràkúnmí mú pé tóun ní àbóǹkọ́ nígbà tó rí pé ràkúnmí náà ni inú ẹ̀lú tayọ àìlà ló wá ní à ah, ẹrú mi ti bẹ lókè ọmọ ìṣẹ́hùn ọlọ́run ní ẹ̀rù ó pẹ̀lẹ́ lọ́lọ́run ó pọ̀ lọ́run balẹ̀ ẹrú ẹ̀ òtítọ́ ọlọ́run nínú ìṣí ákùtà àbí ìṣí dásìlẹ̀ bá ó sì wí látara àdùnnú ẹ̀ dídùnnú ẹ̀ ti ga tó yẹn tó fi sì ní yẹn ọlọ́run inú ọlọ́run náà ṣẹ̀ṣẹ̀ tó bá tó bá bẹ́ẹ̀ lọ nínú àdìsí Bukhari àti Muslim ẹ̀yìn mọ́kànlá àníṣọ́ lọ́lọ́wọ́ sọ́lá nínú àyí sí àánà àtọmọ̀ àbá ọdí ọlọ́wọ́ sọ́lá àánúmà wọ́dá mẹ́sìsọ́ lọ́lọ́wọ́ sọ́lá ọsọ wípé tọ́mọ adáwọn ní gold raw gold táyé wọ́n fi gold tó jẹ́ pé tá a bá ní ká ti lẹ́bù àárín òkè méjì ẹmọ àwọn òkè tó ga àwọn náà ní kọ̀ọ̀kan rú ẹ̀ ní Nàìjíríà ọwọ́ a máa ga àwọn àti máa gùn àárín méjì ìjì àwọn ń lẹ́bù ẹ̀ títí tó fi ń kún lókè àti bókè yẹn fi gùn tó ó wá jẹ́ gold àwọn àtọ̀ ìwọ̀ lágbájá ìwọ̀ lóní. Bísí ọlọ́run ní àhábà àyà kúrẹ̀ láwòwà àjíyàn tẹ́lá bí lè rí fún pé tó tó lónìí àdúpẹ́ èsì tẹ́ẹ̀bí ìkọlù mọ̀ àkórí pé ìran kan rẹ̀ ó ran kan rú ẹ̀ sí nígbà táyé láyé technology tó ayé communication lónìí lẹ́nu gbàtílẹ̀ mọ́ ìdílé òfìsí yìí ẹ máa sọ fún mi pé kíní kan mílíọ̀n ó ń wọlé fẹ́lẹ̀ kan bóyá ọgọ́rùn-ún kan bóyá bábọ̀rẹ́ mílíọ̀n bóyá one billion nígbà táyé láyé tuntun jáyé communication energy yẹn oníṣẹ́ ọ̀sì tí ń wọ̀rùn tí ò bá níbi lọ òun nípa tí lóbi ẹwà fi lérè pé tí ń fẹ́ nǹkan mí láyé àti òfẹ́ nǹkan

láì sí ìrìn ilẹ̀ ó ní wọ̀láyẹ̀mlà fọ́nà kò sí ìjọba tí ó wà fún àbí tí ó di ẹnu ọmọ ànábì adam ìlà òtúrọ̀ afẹ́fẹ́ tí a bá ti gbóòkù síbẹ̀ tán tẹ́ẹ̀kẹ́ kẹ̀mọ́kẹ́ tó bò tán ẹbí lè ṣe lágbójọ́ ọmọ lágbájá kí ló tó tó tó tún fẹ́ ẹ̀mí méjì ẹ̀rọ ọdún mọ́bẹ̀ẹ̀rí méjì nítorí ìpàtẹ́ ẹ̀mọ́ ọtí sí ilé ẹnu ọmọ adámọ̀ orí kọ́ ẹ̀kọ́ àti sí ìpàmọ́lẹ̀ ìfẹ́ mọ́lẹ́nu èyàn bí lè mọ́ gba 40 million 30 million lóṣù tó tún kó ọkọ̀ sí 20 jẹ pé ẹni ṣe títí fún ẹni paná fún ẹni fún ọlómi owó tàbá ní káàkó fáwọn tí bẹ ní kọ̀ọ̀sífẹ́ǹsì yẹn pé ìwọ́gbà káfíníkà ìwọ́gbà ìwọ́gbà ìwọ́gbà ẹni tí ò lè rí títí tàbí ìgbàlọ́pọ̀ ṣùgbọ́n ẹ̀sí sí nǹkan tán gbòógì fún wọn tó jẹ́ àǹfààní gbogbo wọn owó òun náà tún rá wọ̀n láti máa fún wọn ní wọ́n rẹ̀ mílíọ̀n lóṣù owó kọ̀tílẹ̀ tí ó rà àbí tí wọ́n bá bẹ̀rù ọ̀nà kò sí nǹkan tí ó di ẹnu ọmọ àgbàbí adam ìlọ́túrọ̀ amẹ́fẹ́ nítorí àti ìpìlẹ̀ gẹ́gẹ́ la ń lọ ọ̀yà búrú lọ́wọ́ alẹ́mọ̀ta ẹni tó bá kọ́kọ́ lọ́n dákùnmọ́ bínú mo tẹ̀ ọlọ́run gbà sí túbẹ̀ ẹ̀wò ẹni tó bá dákẹ́kọ́ torí alẹ́mọ̀ta òní ti rọ̀ bá wí o ẹni tó bá túbá lóògbà tí túbá ẹ̀ ẹni tó dákẹ́ ńkọ́ tóun kà ń sọ wípé aláàánú lọ́lọ́run ìsàní ń sọ yẹn yẹn wá fáànú yẹn lọ́nà tí sàánú yẹn ara ìdí tó bá wà ọ̀sọ̀lẹ́ sọ́kọ̀ mọ́rọ̀ pé ìtumọ̀ tọ́lọ̀ ń pè láì dá káàtùkù síbi dáadáa tó jẹ́ dáadáa ìtọ́lọ̀ mọ̀ sí dáadáa ṣùgbọ́n nǹkan kan tó yẹ ká dìmú tó ṣe kókó ní kútúbà yìí òun ni pé ọ̀ràn yẹn ni o ọ̀ràn yẹn ni o ẹ̀ tó bá láàfà ìran ìbílẹ̀ rẹ̀ kí o sáà wẹ́ni tó kún létí òdòdó tó bá fẹ́ mọ́ gbèrè ọ̀rọ̀ ẹ̀sìn èmi ò wá rẹ́ nìkan tẹ́ ẹ lè bí léèrè ọ̀rọ̀ ẹ̀sìn àbí tó bá ti ya tiẹ̀ títí ẹ ti ta pé kí nìdájọ́ sáwọ́bà tí òun sọ pé wáyé dìbà wọ́n lè máa wá ní wọ́n ti pẹ́ ẹ̀bọ̀ táwọn bí àwọn kan mí nínú pàtíwárọ̀ ẹ̀sìn tó máa bèèrè pa kírí ìdájọ́ àtàwọ̀bà nínú àkáàrù tẹ̀fìlìfíyà lọ́hàmùtà ìdájọ́ márùn tọ́lọ̀ fi mú àsìn in tó jẹ́ ọ̀ràn àyàn in tó jẹ́ haram in tó jẹ́ eh, mọ̀jú in tó jẹ́ eh, mọ̀kúrú in tó jẹ́ mustahab márùn ọ̀kan nínú márùn yẹn la máa wá bá ti sọ̀rọ̀ ẹ̀sìn ti síbẹ̀ pé kí lè léyìí ọ̀ràn yẹn ni kí lè léyìí àrọ́ọ̀mù ni kí lè léyìí súnà ni pẹ̀lú ẹ̀rí ibi táàbì tí tó bá ti sí nínú gbogbo ẹ̀ o ní wá àlèwùjú tí wá ní ìdájọ́ ọ̀tọ́n sọ pé ìtàn jẹ́ ọ̀ràn yẹn ẹni tó bá ti ó gba láàdá yóò jèrè ẹni tí ò bá ti ó díyà àpèjúwe yìí o ní àfọlá kí ni ìdájọ́ àfọlá ọ̀ràn yẹn ni ẹni tó máa ń ṣe sọ̀lá yóò jèrè ẹni tí ò bá ṣe yóò jìyà kí ni ìdájọ́ àfíàm kí ni ìdájọ́ àzàká ìdí ẹ̀fẹ́ lọ nínú àwọn ìkẹ́ tó jọ ọ̀rọ̀ yẹn tó jẹ́ ẹni tó bá ṣe yóò jèrè ẹni tí ò bá ṣe yóò jìyà ní ẹ̀rí àtàwà títúbá ìdájọ́ ènìyàn kódà láyà ní ìsànkérò kí ti tó tọ́ kámọ́ ẹ̀ lọ́lára tàbí kámọ́ fi gbà sí

bẹ́ẹ̀ lànẹ́bí pàwọ́ láti ẹgbẹ́ náà ọ̀gá mo ti kàkọjá lẹ́ẹ̀kan wà lọ́rì wà ha alàlìfàwọ̀ tọ́lọ́pàá ti pàwọ́ ti fẹ́ẹ̀ ìtùbá ìtùbá tàbí bẹ́lò ní sàárè bákan náà ikú àmọ́ ẹ̀dẹ́ ikú àmọ́ ẹ̀dẹ́ tẹ̀rátẹ̀rá wò bí èèyàn bá mọ ikú ṣe máa dé tọ́lọ̀ tí ò bá gbọ́yé pé tọ́lọ̀ ní wà látàbí nígbà tí tọ́rọ̀ ikú pé kò ní dé báyìí ìlà báńkà àti kójú òjijì àwọn ikú kan tẹ́yìn náà lè tọ́ka àti tí a bá gbé microphone fún yín ààrẹ mi tí ó rí bí méjì àbí mẹ́ta pé mo gbà pé ìgbà tó bá yọ lọ́wọ́ la máa lọ tó sì máa fún alẹ́ sáǹpù pé bí lágbájá ti kú bí látàbẹ̀lú ti kú bí tàbẹ̀lú ti kú ó yà wá lẹ́nu. tó yẹ practical experience. ó lè ṣẹlẹ̀ àbí wípé kéèyàn ó tẹ̀pẹ̀lẹ̀ mẹ́sẹ̀ a máa jẹ́ kọ́kàn ó le ọkàn míì le débi wípé ànábì sallallahu ta'ala wa ó níran tí ó lè lẹ̀ mọ́mọ́ èlè kan ló ti bẹ̀rẹ̀ tí ó jẹ́ pé tó bá ti tẹ lọ́hùn wọ́n kàn kan bí oje dúdú yóò kàn ti tó ọkàn yẹn ó lè rí student ẹ̀ gbogbo àwọn kàtà ń wí tí wọ́n ròyìn kó fi lè àbóti bàjẹ́ àbóti kú yìí spirituale ẹ̀yìn ò lè rí yẹn ẹ̀rí tó jẹ kámọ̀ lọ́rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ àrẹ́bí sọ̀rọ̀ ọlọ́run tó bá tún sẹ̀sẹ̀ ní tó tún ta tún sí pé kí ló burú ń bẹ̀ dọ́ọ̀sì ní oṣù kan lé tó yóò fẹ̀ díẹ̀ sí bí ó ti máa kan lé nìyẹn tó bá jẹ́ sí máa takú sínú ẹ̀sẹ̀ títí tọ́kàn yóò di dúdú pátápátá bí ìjọlọ́run ti kọ́ rẹ̀ kalẹ̀ nìyẹn sallallahu alaihi wasallam lọ́pẹ́ láyé ọ̀pá ò sí ìdí ìrántí ọlọ́pọ̀ ní wúlò mẹ́lú kódà yóò mọ̀ ọrún nínú kí ni jẹ́ sọ́lá kí ni jẹ́ mọ́sí kí ni jẹ́ kódà túmà àwọn gájẹ́ tó gbé sínú ilé ẹ̀ tó ń gbé information wọn ọ̀rọ̀ ọlọ́run bóyá tẹlifíṣàn bóyá íńtánẹ́ẹ̀tì tí wọ́n bá ti ń gbé wáyé tó máa gbé kó bẹ̀rẹ̀ sẹ̀kẹ̀tẹ̀ ibi ó ń tọ́lọ̀ ń sàánú tí wọ́n gbàgbọ́ yẹ́ẹ̀sì tí wọ́n mú information ẹ̀sìn lọ lé bí ọdíò bí fídíò àtàwọn kan tó jọ bẹ́ẹ̀ àwọn òbí tí wọn ò tọ́kàn wọn ti lé sí ìrọ̀ dáadáa ọmọ òsè máa wá pé kí ọba mi ó tẹ̀ ẹ̀wọ̀ fídíò yìí kí wọ́n mi ó tẹ̀ ẹ̀kọ́ sí ìdí yìí wọ́n sì máa rọ̀ dáadáa àbẹ̀lẹ̀ ọ̀pọ̀ mọ̀ ń sàánú ní tó fà sí ti máa rí bẹ́ẹ̀ ni pé ìmọ̀ọ́nì máa lé fún àti máa dínkù bí ẹ bá ti ń ṣe títú bá iná ìní máa papọ̀ máa lé fún tí ẹ bá ti ń tẹ̀lé òun lórí ẹ̀sẹ̀ àwọn papọ̀ máa dínkù. àwọn ọmọdé ẹni márùn kan wà nínú àdáyé mẹ́nu bà tó jẹ́ pé bí ìwọ̀n bá tó bá ó gbọ́dọ̀ pé àkọ́kọ́ ń bẹ̀ ni pé kéèyàn tó bá torí pé ẹ̀rọ ọlọ́pàá ẹ̀rọ náà ọba ó wà ẹnu lè máa túbá torí ibi tó bá rẹ̀ yóò sì fún lápèjú rẹ̀ tó bá ti kú òǹbẹ̀ yóò tàkà sí ibi túbá ọ̀nbẹ̀bẹ̀ tó bá ti gbóró ilé ìròyìn ọlọ́run mọ̀ lójú àwọn èèyàn rẹ̀ ló pè lẹ́nu eré kò ní jẹ́ni lọ́dọ̀ ọlọ́run àwọn obìnrin kan bára wọn Saudi Arabia wọ́n sì wọ́n jà lọ́dọ̀ àfirikọ́ wọn fún mi ròyìn wọn orí wọn ni o nígbà tí wọ́n rìpọ́ọ̀tì wọn mo tún rí wọn wàláì ní Kánò tó tẹ̀lé pé Kánò gbà tẹ́sùn mọ̀ káwọn olúgbò gbà wọn wọ́n bóra níbi pé ó kọjá fẹ́wọ̀ gíláàsì mo wá gbọ́ kan sí sọ pé ó ń gba ìdí ọlọ́pàá ìkan ní mo gbẹ́ ilé gbogbo jùmọ̀ pé mo lọ lé tẹ́lẹ̀ ó lọ́gbà rẹ̀ sọ fún pé wọ́n lẹ̀ kan lórí búkẹ́ ẹlẹ́ tí wọ́n lẹ̀ kó lọ́dọ̀ níbi tó ti ní ààrẹ ìsìn wọn nìyẹn tí wọ́n ti wọ aṣọ dẹ́dẹ́dẹ́ lọ́pẹ́ yóò nira ọlọ́pàá láti béèrè ìwé ìgbìlọ̀ ọwọ́ wọn níbẹ̀ tó jókèrè àti ẹ̀dúpẹ́ àdúpẹ́ tàwọn eléyìí pé torí kọ́lọ́pàá mú mọ́ fi ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n wọ ọ̀tọ̀ bẹ́ẹ̀ tí wọ́n wọ ọ̀tọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi dáná nǹkan eléyìí ò ní kẹ̀kẹ́ ti pẹ̀lú ọdún

ní àdúgbò kan tí wọ́n ń pè ní ìdí arẹrẹ wọ́n ti máa kọ pé ti síkà mọ́ ti síkà mọ́ àwọ́kànrin lọ lé tí ó ń ti wá ní síra kí ló kàn pẹ̀lú síkà mọ́ lábá ń lọ lálẹ́jọ́ kan lábá rí ń tọ̀hún mo ní sí ọkùnrin lé eléyìí ó múra bí obìnrin gbogbo ẹ̀ lè gbà láyé tẹ́tẹ̀ ìlú obìnrin ìdí fi jẹun jẹun nínú àwọn tọ́lọ̀ ń tẹ́bílé àbí láwọn ti bẹ́ẹ̀ tọ́lọ́run fẹ́ lé nínú àdìsá náà nínú ìsọlọ́lọ́wọ́ sára náà àti sòrò jẹ́ o pínlẹ̀ táwọn ọ̀pẹ̀ ní títí a fẹ́ wò wípé kò lè jẹ́ ọkùnrin pẹ̀lú ẹni bó ti rí ni tó wáyà ní ìdí yóò pọ̀ ìlú tó bá gbowó tán yóò àmọ́ta ní ó dárú ọ̀ràn pé àfikọ́ lọ́wọ́n bá ti ṣiṣẹ́ tó mú tàn nírú orílẹ̀-èdè Saudi Arabia tó ní mú wọ́n mú nítàn dáa rí náà mo ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ pé ìgbà olè ń bọ̀ wá sí Nàìjíríà ó lóun fẹ́ wà bọ̀tọ̀ ń dáràn kan ni ó lóun sì gbọ́dọ̀ san tó ń tó wá sẹ́nu ọ̀ràn tó dá fámẹ́rà mú títì kó sáré jù ó parí ó sì lọ́gbọ̀n gbèsè nákọ́ tó máa lọ tó máa ti tọ́ta fún ìfẹ́ wáyé mọ́jẹ̀mọ́ ẹlẹ́kejì báwọn àmọ́jẹ̀mọ́ ẹlẹ́kejì ayàkónà náà ní mọ́ èyí gbọ́dọ̀ kábàámọ̀ lórí ẹ̀ṣẹ̀ yẹn ó lè kan fi pẹ̀lú tàlákọ̀ọ́kọ́ náà àbámọ̀ yẹn ó lè kan fi pẹ̀lú ọkàn mímọ́ pẹ́lú rẹ̀ tó bá síwájú ọlọ́run tó kábàámọ̀ pé òun sẹ̀sẹ̀ yẹn sáájú ẹlẹ́ẹ̀kẹta yóò jáwọ́ bí ẹsẹ̀ yẹn o yóò jáwọ́ yóò fẹsẹ̀ yẹn lẹ̀ kìí sẹ́ni tí wọ́n ti léèrè ní tí wọ́n náà mọ̀ káì dáadì tó òun mọ̀ ẹmọ́ bá ń bẹ náà kọ́ lọ jẹ lè fílẹ̀ títí ṣe lọ ẹni nǹkan ló túbá o ẹmọ̀ tánú ọmọ ọbẹ̀ náà kọ́ lọ jẹ lè fílẹ̀ nígbà tí wọ́n gẹ́gẹ́ ò ti gbá dájúmọ́ kó fẹ́fẹ́ tẹ́lẹ̀ wọ́n ti sọ pé ìwọ náà mọ̀ pé kò dáa bẹ́ẹ̀ni tí ń sòwò tọ́lọ̀hùn fẹ́ bẹ́ẹ̀ni tí ń sọ sí àbí tẹ́tẹ́ àwa náà mọ̀ ìgbọ́ngbà tí wàá sọ́nà náà ni ẹmọ bá abẹ́ lọ́wọ́ àti ọ̀ àgbẹ́sẹ̀ máa wòyàn kan ohun gangan sí ìsìn tán ẹmọ àwọn abẹ́ lọ́wọ́ kọ́nà tó fi fílẹ̀ rẹ̀ ní rọrùn ẹ̀fẹ́ ẹ̀gbọ́sàn nígbàtàwọn sàábà tó rán fọ́sílẹ̀ nígbàtàáyà dé pátápátá pé ẹ̀fọ́sílẹ̀ táwọn tó tẹ́lẹ̀ ìjọ́rìn lọ àwọn tàjọjọ́mọ kí ó lájọmọ̀ àtàwọn tó gọ́wà sí débẹ̀ wọ́n fọ́ gbogbo òkòkò ọtí mi nínú desert àgbàrá ọtí ti ń sàn kára wọn káàkiri sí ètò wọn fọ́ bí ètò wọn fọ́ lọ́n ó sì gbá pọ̀ nígbà tó jọ rọ̀ láìsí pé wọ́n fi rìpọ́ọ̀tì tàn wá wọ́n wá ń sọ gbọ́dọ̀ ẹnu pé ìntàháìnà ìntàháìnà ìntàháìnà ó tó gẹ́ àmúmọ́ àmúmọ́ nígbà tó lọ sí parí ẹ̀ lónìí fáínálì àyà ìjáàbù táwọn èèyàn ìjáàbù táwọn èèyàn gbógun ti wọn multiplication ni nígbà tó délẹ̀ tó àyà ẹ̀ sọ̀kalẹ̀ wọ́n rí aṣọ sálẹ̀ wọ́n fi bojú ńlá àwọn olùmọ́bí máa ń sọ wípé bí wọ́n ti gbọ́ yéjú àkọ́kọ́ yẹn ó lẹ̀sìn sí àpẹẹrú tó lé ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn ó pẹ́ bẹ́ẹ̀ sẹ́ńtúrì kèlò lẹ́yìn ọgọ́rùn-ún ọdún kèlò kó tó di pé àgbàlù fẹ́rẹ́fẹ́ ní wá wọlé èyí ti táwọn tí ò rà sọ tásọ wọn tó nǹkan yé tí wọ́n dọwọ́ bojú pẹ̀lú nǹkan tí wọ́n gbọ́ yé àwọn wọ́n ní sí ní tó jẹ́ títà sí ìwò rọrùn púpọ̀ jù láyé àwọn sọ̀hábà láyé àwọn sọ̀hábà ní kò jù kí ọlọ́ọ̀bá ń jẹ láyé nítorí ó rọrùn jù tí bá ti ń ka àlùkùrán báyìí nítorí ó rọrùn wọ́n lè lọ bá tó dìtọ̀ lọ ìjọba ìró wa lójú dáa tó wọ́n kọ́kọ́ ń gbọ́ èdè wọn níná tọ́wọ́ wọn tó ti bá béèrè béèrè ẹni tó lọ ń sọ kalẹ̀ fún bẹ̀rẹ̀ inú ọ̀nà bá tí wọ́n fi gbọ́ yípa náà ni wọ́n fi lóye wọ́n jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹrin òní wípé kéèyàn òpinnu kóhùn ní padà sí ẹ̀sẹ̀ yẹn náà ibi tí mo yà wálẹ̀ ìtàn nìyẹn tí èèyàn bá ti tẹ̀lé lóde ẹ̀mọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn débi ẹlẹ́ẹ̀kẹrin fóun ní débi ẹ̀sẹ̀ yẹn mọ́ tó sì mọ̀ láàrin àtọ́lọ́run fóun ní ṣe mọ́ nígbà tí ń túbá ẹ̀dàpọ̀ ìgbà àrí ẹ̀yìn dàdà nígbà tí ń túbá ó ń tẹ̀lé mọ́jú ẹ̀kùn yẹn débi ẹlẹ́ẹ̀kẹrin fóun ní débi ẹ̀sẹ̀ yẹn mọ́ ìwọ́n lẹ́yìn ọdún karùn-ún ó ń ṣe kí ni ìdájọ́ ẹ̀ ó yàtọ̀ sí ẹni tí ń túbá yẹ́túyẹ́tú torí ojú ayé eléyìn òkanlẹ̀ ní títú bá tọ́lọ̀wọ́ gbà kò sí ní àwọn tọ́lọ̀wọ́ òyìn lẹ́ni eré fún wọ́n tú bá ṣùgbọ́n ni tó tú bá pẹ̀lú ọ̀nà mímọ́ ṣùgbọ́n èsù àìmọ̀ yẹ́nzọ̀gán na kàmínà ṣe ìtọ́lù na dùn ọ̀sán ìlà èsù tún rí mú lẹ́yìn ọdún kẹwàá àwọn àbẹ̀ àwọn olùmọ̀lẹ́rẹ̀ pé tó bá rí báyẹn kan wọ́n ní ìròyìn ìlú tàwà bí ṣòro rẹ̀ wọ́n yóò dá títú báyẹn padà pẹ̀lú mọ́jẹ̀mú táwọn sọ ìnáà torí pé tí ẹ bá kí èsì dáadáa àbẹ́ni tí kan ẹ̀ tẹ̀lẹ̀ tí ó bá gbẹ́ sí èé dáadáa yóò ní ọrùn kóhun lè bọ́ọ̀lù kìíní ẹjẹ́ ọ̀sẹ̀ kan mọ́ kó mọ́ bá lọ tó ń fi kú járe lẹ́yìn ọdún kẹwàá tó ń tó lọ sí káyí padà ọ̀nà olóòdùgbò yàrá kò sí ẹ̀kọ́ olóòdùgbò torí tí ó mú lóòdùgbò kò sí tẹ̀lẹ̀ wọ́n ní yóò dá sí túbà ẹ̀ padà pẹ̀lú mọ́jẹ̀wọ́n wọ́n yá jẹ́ nígbà tí ń túbá yẹn tó mọ́ jẹ́ nígbà tó mọ́ jẹ́ nígbà tó lọ́wọ́ nígbà tí túbá mọ́ ìgbà tó tó lè yíwọ́ nìyẹn ìgbà ọlọ́wọ́ nígbà tí túbá mọ́ méjì ní alákọ̀ọ́kọ́ àǹsápà pabla tó lè kẹ́ǹtì ní nàgòríbì ha túbá tóòrùn tó yọ ní wẹ́ tí mo náwọ́ sí ìsìlì ọjọ́ kan ń bọ̀ tóòrùn yọ sí ayàkọ́ àwọn ìgbéjáde èmi ò bẹ́lọ̀ òun ìsìnbẹ́lọ̀ fẹ́yìn àti èmi àtẹ́yìn lẹ́kùlà ìjọ náà ọ̀dọ́ ìgbà tó ti tẹ́lẹ̀ pẹ̀lẹ́ rí yóò wáyé àwọn àna bí ó sì jẹ́ ó dà tó bá jọ́ ẹ̀ ó bá jẹ́ ọ̀tọ̀ níbi yọná tó bá jọ́ là ń kọ́ àbọ́lọ̀ ń sọdún àmúsọ̀gbà tó bá jọ́ là ń kọ́ tó ń tẹ́lẹ̀ yóò bá tẹ́lẹ̀ wá àti táǹtẹ̀ yóò wúlò mọ́kùn pẹ̀lú ìmẹ́láyé bí ọ̀bá wá sáìsùn mọ́ tó bá fẹ́ lẹ́yìn ọdún tó bá fẹ́ lẹ́yìn 50 years tó ń yọ ní Madrid tó wá lọ wọ̀ sí ṣẹ́ẹ̀kì tó wá ní lẹ́yìn fífí yìí àti ẹ̀ lọ́nà tó wá payé rẹ́ ẹni àdánùgbọ́n ọdún tẹ̀lé gbà yìí tó bá tẹ̀lẹ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àǹtọ́pà kọ́pùlà lọ́rùgara tí gbogbo ayé nìyẹn ẹ̀wọ̀n ní tẹ́lẹ̀ kọ̀ọ̀kan tọ́nà òbìnrin bá fi túbá mọ́ tí mo sọ pé ṣe bí kò tí ìṣẹ̀lẹ̀ sẹ́ni yẹn bóòlù òṣèlú tún títú bá já padà òun ni kéèyàn máa pọ̀ ká kú èyí tó kàn sáà ní ìdíjú àníyẹn tí ìbá fi pé ń tọ́ka kú kọyá àdájú tó bá padà ọ̀ kọ́ máa ló fi rókù tó bá jẹ́ pé o ń bẹ nínú ẹ̀sí ẹ̀lé ilé gárígára rẹ̀ títí tẹ́ gbogbo ń kò rẹ̀ lẹ́pẹ́ tí pátígbà gan ní fi ń fọhùn ìwé ẹ̀ ló tẹ̀lẹ̀ tí fẹ̀rẹ̀ àwọn ọlọ́run òfin gbà títú báyìí torí nínú gbólóòdé ẹ̀nà tó ń túbá ó hàn gbangba gbangba mẹ́fẹ̀rẹ̀ àwọn ọ̀nà túbá ṣùgbọ́n ń kọ̀kà fún lọ́wọ́ ń bà náà ni tó ń ṣe pátíkálé ní sọ̀rọ̀ kò mọ̀ wẹ́wẹ́ omi ti rọ́dí lẹ́nu mímú síbẹ̀síbẹ̀ ń pe gbólóhùn ti kú bá wọn lọ́lọ́run sí ní bá ọmọ bàní Israẹli gbàgbọ́ mo gbàgbọ́ ọlọ́run ní ọmọ ìyá ọ̀ ìní gbà lọ́ba parẹ́ ìgbà tó wá parẹ́ ẹ̀ màdúbọ̀ mẹ́rin

ọba túbá o nígbàtí ẹ̀bá ti pé ń pọ̀ kàákú lọ́wọ́ nígbàtí túbá ẹ̀jẹ́ káàkiri tara pẹ̀lú àwọn kan wọ̀nyí ní ìparí ọlọ́ni gbogbo ẹni tó wá fi rò wípé òun ti tẹ̀lọ́ kọjá àlà kí wà tí wá bọ́ sínú ọkùnrin tí wá ń rò wípé ọ̀rọ̀ yìí kò lè ṣàǹfààní fóun torẹ́tẹ̀ pọ̀ kó má rò kọmọrò bẹ́ẹ̀ torípọ́lọ́ ní òun gbà kó lé àyìnbájá lè dínà ọ́pọ̀rọ̀kú wà láwọn tó fi ẹ̀yìn tẹ́ ìtẹ̀ẹ̀tẹ̀ tó kọjá àlà láàpákínà gómìn rahmatulá ẹnà jákàn nánú kẹ ọlọ́n kí ni kẹ ọlọ́n bẹ̀yẹn alimọ́sùkẹ̀rà àforíjì torí pé iná lọ́ha ìyáàbò fi rùtù ní ọba ìjẹ̀lìyà ọlọ́ọ̀bá yóò ṣàforíjì gbogbo sí nǹkan oríṣiríṣi ọ̀rọ̀ sí àwọn ọmọ nàìjíríà ń sọ pé àwọn agbébọn láwọn òjàmọ́ ẹ̀dẹ́ ní foríjì wọn ẹ̀dẹ́ ní fífò lókùn ẹ̀dẹ́ ní ti gáfàwò àmì ìsọ pé báyìí kẹ́ẹ̀dẹ́ ọ̀nà tí èèyàn bá já ń gbà tó bá tó bá ó wà nù nǹkan tí tí tí nínú bàtórí àsìkò ọ̀nà tí èèyàn bá já tó bá ní nǹkan ṣe pẹ̀lú ìwọ ọmọ ádámọ̀ yóò dá padà wọ́n tó gbé èèyàn lọ́kùnrin ní 10 million ẹ̀ dá padà ó gbé èèyàn rẹ̀ ní 10 million 20 million wọ́n gbọ́dọ̀ yìí kọ́ tó fẹ́yàn yẹn lẹ̀ irú ìnira tó sì kan nìyẹn ó wà ẹ̀rọ ẹni tí nira kan yẹn torí tá gbẹ́gbọ́n bá gbẹ́gbọ́n kalẹ̀ tó darapọ̀ máwọn èèyàn tá ní ó mọ̀ ká gbẹ́gbọ́n náà ní tẹ́lẹ̀ yóò wà máa fi èlò owó ilé ìlú wọn fi ṣe kápítà lọ títú bá bọ́ ní ẹ̀lọ́dọ̀ náà àwọn olùmọ̀ sọ débi wípé tí ọ̀bá tó bá jẹ́ tó wọ́n ti pa ẹni yẹn ẹ lọ pé máwọn bí wọ́n máa ń dogun wọn àwọn ẹlẹ́sìn fún wọn tó dogun wọn ó sẹ́pà ẹ̀wọ̀rọ̀ ọlọ́bí fún wọn wọ́n mọ̀ rẹ́lẹ́tí fún wọn wọ́n gbọ́dọ̀ gómìnà lọ sí fèsì ìmáàlì tó jẹ́ fi mùsùlùmí ní ilẹ̀ Islam irú àwùjọ tá wà yìí wọ́n dáwó yẹn padà fún ìjọba àwọn oúnjẹ wọn àmọ̀ títẹ̀ rẹ̀ tó pọ̀ tó ṣe é ṣe kó kọ́ fà àbúrú wọn torí pé ìrìnlẹ̀ àtàlẹ́ àti òdí ìrìnlẹ̀ sèyí àti ọlọ́run ní dáadáa máa pa burú rẹ dáadáa máa pa àìdá rẹ wọ́n àmọ́ sí náà tí dáadáa bá sì fi pọ̀ bí dáadáa lẹ́gbẹ̀rẹ̀ kí á mọ̀ ọlọ́run ti jọ àwọn òní pẹ̀lú náà káyà làgágá ká túbá ká má fi dágbà kọ́lọ́ ti gbà ti túbá wa ká wọ́ ọlọ́run láforí yìí ẹni tó bá mọ̀ pẹ́ lẹ́sẹ̀ lòun aláìsí déédéé lòun ẹrú ẹlẹ́sẹ̀ lòun onímọ̀ yanu yíká ó fàtúrù astagfirullah àtúbù ilé astagfirullah àtúbù ilé láì tó ń kà káàkiri yìí sinú ọ̀pọ̀ ọgbà nílò àdàtàn wọn ọ̀ أقول ما تصنعون استغفر الله تعالى ولاكم من نور الغفور الرحيم اللهم انت الاسلام والمسلمين وعزيز الشرك والمشركين ودمر اعداءنا واعداءك اعداء الدين اللهم انا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يذكركم قال الله تعالى أكبر والله يعلم ما